number seven in the question ẹni pé kéèyàn máa pe àwọn èèyàn pé ẹ̀yin ìyá ẹ̀yin ìyá ọmọ ayé àbí ok ẹ̀yin abiyamọ ayé kéèyàn máa pè é bẹ́ẹ̀ kí lẹ́nu yẹn kó sí. pípé méjì ni tó ti yé pípé méjì ni ká pé èèyàn lẹni tó ń wá ìrànlọ́wọ́ lọ́sibí ká pé èèyàn lẹni tí ó wá ìrànlọ́wọ́ méjèèjì ni a lè pè yàn nísìnyí ká wá ràn lọ́wọ́ a sì lè pè yàn tá a dájú kọ láì wá ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ a kàn pé lásán pété bàbá ò ó àti àpèyàn lẹ́yìn tó bá ràn lọ́wọ́ àbí bàbá ò àti àbápè tí a bá ràn lọ́wọ́ nípa kan kí nìyẹn tó pípé méjì ló wà nà pípé ẹlẹ́ẹ̀kejì yìí yẹn ni pípé ìtàkọ́kọ́ pé a pè é la fẹ́ wá ràn lọ́wọ́ òun wá kó sọ́nà méjì ká gbọ́ mi yé ká pé èèyàn ní pípé kápéèyàn lórí tí ọmọ ènìyàn ní kápá láti lè ṣe tó ti ìrànlọ́wọ́ tí tọ́lọ̀ ń gbé sí ìkàtà ọmọnìyàn tá a lè ṣe fúnra wa là ń pè é fún ẹ̀sìn òtakò tó ti àfa bá a mú kínní yẹn tó ti màmá ẹ bá a mú kínní yẹn ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá ti ṣe tán ẹ̀nẹ́sí kẹ́ ẹ gbálẹ̀ kẹ́ ẹ tún mọ́ṣáláṣí ẹ ti gbá mọ́ṣáláṣí akọ́ bá pè wọ́n wọ́n jẹ́ àbí wọn níjẹ́ torí pé òye sábà sábà ti jọba ń nì láìlọ́n bisikíìtì láìlọ́n pé ọ̀tà àwọn òkè lẹ̀ ni àwọn ìyá àgbàlagbà tọmọ adé lọ́la àwọn wọn ń gbálẹ̀ àwọn wọn ń gbaládà wọn ẹ sì ní ìrẹsì alùsùnà ẹ̀yà alùsùnà ẹ̀yìn lọ́ọ́ ti mọ́ṣáláṣí kó akọ̀ wọn nígbà bá kọ̀ wọn sìn wọ́n jẹ́ àbí wọn níjẹ́ wọ́n lè jẹ́ àbí wọn lè jẹ́ lótìlẹ́sìn so ìyẹn máa ń pèèyàn tí ìyẹn máa ń wá ìrànwọ́ lórí nǹkan tí ìyẹn ní kápá àti lè ṣe báyìí bọ́lẹ̀ bá mú tó ti yé nísìn apẹ̀yàn náà nìyẹn ṣùgbọ́n ìyẹn náà nìyí ìsìláàmù fẹ́ kó dá sí pé kó mọ́ pọ̀ nínú ìṣesí wa ká máa bá sára nǹkan wọn fún ara wa ká máa ṣe tó fi yé nígbà tí nǹkan bọ́lẹ̀ lọ́wọ́ mi èmi ò lè bẹ̀rẹ̀ kí n mú ni tó fi yé ìyẹn làwọn bá kiri kì í gbà kì í béèrè kankan lọ́wọ́ èèyàn kódà tí igi bá bọ́lẹ̀ lọ́wọ́ àbá tó wà lórí uh, orí kàngùn á pèfà kó bọ́lẹ̀ kó mu ju pé ìwọ tó wà lẹ́lẹ̀ bá mu tó ti yé radi Allah ta'ala anhu but ẹ̀sìn òpé ní haram ká pé yàn lórí nǹkan tó mọ nìyẹn ní kápá láti lè ṣe yẹn drive ó fẹ́ park wọ́n ti wá gbé òkúta àbí ìgbà kan wọ́n ti gbé síbi tó fẹ́ park sí ah agbẹ́jà tàmẹ́dù jọ wá dákun jọ bá ń gbé kínní yẹn kúrò tẹ̀kọ́ ní kápá lè ṣe nìyẹn so ìrànlọ́wọ́ tọmọ ènìyàn lè ṣe tọ́lọ́ ní gbèsè kápá wa kò sáàbùrú ń bẹ̀ ká pẹ́ ni tó bá lè ṣe fún wa kó ṣe fún wa. tọ́sí ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ká pe èèyàn lórí nǹkan tí ọmọ ènìyàn ò ní kápá láti lè ṣe ká pé èèyàn kó ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ò gbé sí kápá ọmọ ènìyàn ìyẹn la máa ń pè ní àṣírk àṣírkú fil ìbàdà bí àpẹẹrẹ ọlọ́run ló ń ṣe ọmọ títí ká máa wá pé lágbájá lágbájá fún mi lọ́mọ ẹ bọ̀nù. ọlọ́run ní í ṣe àlùbáríkà lágbádá fún mi lálùbáríkà ẹ bọ́ọ̀nù ṣerékò nìyẹn tó ń kílẹ̀ torí pọ́nmọ́ ènìyàn ò ní kápá àti lè ṣe. àwọn ìlòmíì wọ́n gbé bùkátà wọn sọ ẹ̀dá ẹgbẹ́ wọn lọ nínú àwọn ànábì nínú àwọn ènìyàn nínú àwọn àfa eléyìí náà nìyí ni. ló dẹ́ pé kò sí yàtọ̀ yálà bóyá ẹni tá à ń pè ń bẹ láyé àbí kò sí láyé kò sí yàtọ̀. àwọn míì wọ́n lọ sí di sàárè wọ́n mọ pẹ̀lú tó wà nínú sàárè báà mi àjàdí ọ̀kín ọmọ aláfà mọ́jọ ẹ mọ́ sùn lọ́rùn mo ti wá bá yín nìyẹn mo ti kàwé tán ẹ dákun ṣàánú mi ẹ ṣàánú mi à ń pè wọ́n ní nǹkan tí wọn ò ní kápá àti lè ṣe sókè so kò sí yàtọ̀ láàrin ilé àtẹni tó lọ bá àlàyé tó ní à ah, ó lọ bá ní o àbí kò tiẹ̀ lọ bá ó wá ń wá lọ́dọ̀ rẹ̀ ìǹtẹ́niyàn ò ní kápá tọ́lọ́wọ̀n ò gbé kápá ọmọ nìyẹn láti lè ṣe àfáà nínú wa bá yín ẹ sọ mí dolówó ẹ̀yin ìdá alákùnrin ẹ̀kọ́ sọ ya máa kúlẹ̀ máa gbálẹ̀ mọ rẹrù nígbàgì àyè ẹkọ àní ẹsọ mi dolówó kò sí kápá ọmọ ni lókèlè so ìyẹn o ọlọ́run bò fún ní kò sí kò sí kí kápá ọmọ yẹn ò lè ṣe náà ẹni tó wá ń pè èèyàn pé ẹ̀yin abiyamọ ayé tó bá pè ẹni yẹn nìyí àwọn tó ń pè ó mọ̀ ẹ̀yin lẹ̀ mọ̀ tó ti àwọn tó ń bá sọ̀rọ̀ ó mọ̀ ẹ̀yin lẹ́ẹ̀ mọ́ tó ti ẹ̀ ti pé tó ń pè wọ́n fún ìtọ́lọ̀ ń gbé síkàpọ̀ ọmọ nìyẹn ni ẹni yìí ò ṣẹbọ bí àpẹẹrẹ nísìnyí ká pé àáfàá tó ń ṣe wáàsí haúsá ni ẹ̀yin tí ẹ jókòó haúsá lẹ́yìn náà yorùbá ní gbogbo yín ṣùgbọ́n èèyàn méjì mẹ́ta kan bẹ tó ń ja húsá ìsásù máa ń ta húsá sẹ́yìn gbọ́ ẹ̀yìn ò gbọ́ bọ̀ ìsásù máa tó ń communicate pẹ̀lú tó kí ẹ̀rí sí àfáàyè máa tó ń bá sọ̀rọ̀ tó ẹni tó ń pè yàn èèyàn abiyamọ ayé yẹn ni pé ẹ̀yin tẹ́ ẹ bímọ láyé ó ń pè wọ́n ẹ̀yin tẹ́ ẹ bímọ láyé tí mo ti ṣẹ̀ mo ti bu yín mo ti lálàfẹ́ yín ẹgbẹ́ àríjì mi ẹni ò ṣẹbọ torí pé àwọn ẹni ẹ níkàápá láti ṣàmójúkúrò òfin lórí tó ń ṣe tí ò dáa ó sì màwọn tó ń pè mo bá tó ń tó gbà lérò ní wípé tọ àwọn tó ń pè wọn ò níkàápá láti lè ṣe kódà pé pé ó mọ̀ wọ́n gangan ní tó ń wá lọ́dọ̀ wọn ọlọ́run ọba ò gbé sí kápá wọn ọlọ́run ló ní kápá lé lórí tó ti yé àbí tọ̀ ọmọ ènìyàn ní kàpálẹ̀ lórí ṣùgbọ́n àwọn ẹni yẹn nìyí àwọn yẹn gòkè sí láyé nígbà tí yẹn ń wá ìrànlọ́wọ́ lọ́wọ́ òkú ẹ̀rù bá ròyìn sùn òmò fi síbẹ̀ mo lè pè yẹn kó bá mi mu àbí tó bá bá mi mu ṣe ẹ̀jẹ̀ mẹ́mẹ́ ni àbí èso síbẹ̀ náà mo wá ń pè òkú kó bá mi mu kí nìyẹn ó ti di ṣírìkù torí pé ọlọ́run ọba ò gbé síta pa òkú láti lè ṣe ṣùgbọ́n bí yẹn bá ń bẹ láyé ó lè ṣe bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀dù tó bọ́lẹ̀ mo wá ń pe àáfàá tó wà ń lọrin bẹ́ẹ̀dù wà wájú mi ní ìmú mo wá ń pe àáfàá tó wà ń lọrin ṣé oúnjẹ bá tó rù bá mú báyìí ròyìn tó yà ẹ̀ bọ̀nù torí pé kò sí ìkápá rẹ̀ lọ́wọ́ ẹni tí mò ń pè láti lè ṣe ọlọ́run ọba ò gbé síkápá rẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ gbọ́ yé dáadáa pípé yẹn pé èèyàn kò sí túmọ̀ sí kankan àwọn àwọn tẹ́ni yẹn pè láwò pé tẹ́ni yẹn máa tó ń bá wí bí àpẹẹrẹ ní sinimá náà torí ẹni tí ok ẹni tó ń lànà jàbàtà ó ti kàfàrà lọ kàfàrà bọ̀ kàfàrà kàfàrà ó ti kàfàrà everybody dáwà súnà wá yé títí wọn ni ah gbogbo ẹni mo kà fara ẹ dákun ẹ jọ ẹ dáríjì mi ṣé kò mọ ọdún bá wí ni ó mọ wọn náà ṣé fi ó mọ wọn ah, ẹ dákun ẹ jọ ẹ dáríjì mi o gbogbo ẹni tí mo ti fi ẹnu mi yìí tí mo fi ẹ mo ti kà fara yín mo ṣe tẹkiri yín ẹ dákun ẹ jọ ẹ foríjì mi mo ti bú yín ẹ jọ ẹ dáríjì mi ẹni yóò ṣẹ́gun ṣé fi ẹ dákun ẹ jọ ẹ ṣàánú mi ẹ dákun ẹ foríjì mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ ó ṣe gángan tó ti yé torí fóun gbọgbẹ fúnra ẹ̀ nìyí ó ti rìn ìlànà bẹ́ẹ̀ ó sì mọ àwọn tó dájú ọ̀rọ̀ kọ wọ́n sì ní kápá àti lè ṣe ṣùgbọ́n níbi tó wáyé pẹ̀tọ̀ ẹni yẹn nìyí àwọn tó ń bá wí kìí ṣe àwọn èèyàn ló ń bá wí kìí ṣe àwọn tó ń bẹ láyé àbí kò dájú ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹnì kankan àwọn òkú ló dájú ọ̀rọ̀ ẹ̀kọ́ wọn ò sì sí láyé tó ẹni yẹn ó ń wá ìrànlọ́wọ́ níbi tọ́lọ́wọ́n ọbọ̀ òfin ìrànlọ́wọ́ sí èyí wọn dá àbí àwọn èèyàn náà tó dájú kọ nìyí tó ń béèrè lọ́wọ́ wọn kì í ṣe tọ́lọ́wọ́n bá gbé sí kápá ọmọnìyàn èyí náà ṣírúkú nìyẹn so ọ̀rọ̀ yẹn máa níbi tẹ̀fsí máa níbi tẹ̀fsí tó ti yé máa níbi tẹ̀fsí president ìlú ó fẹ́ àdírẹ́sì àwọn aráàlú jókòó ní kò wọ́n ni kí ló máa wí zakumula fan pẹ̀lú Nigerian ó máa tó kó wọn bá rí yín òun máa tó ń bá wí tó ti yé pẹ̀lú Nigerian ó sì máa pẹ́ àwọn tó ń bá wí òkú òsì nínú wọn àbí tó kó wọn náà fẹ́lẹ́ Nigerian òkú òsì náà fẹ́lẹ́ Nigerian sì náà ó máa pẹ́ àwọn tó ń bá ẹ wo ẹ wo ó pé yín àbí òkú yìí ó máa pé yẹ bó ṣe ẹyọ kan méjì mẹ́ta mẹ́rin ẹ máa wò ó tó ti yé ẹ̀yọ́mọ̀ ya mi ẹ̀yọ́mọ̀ ẹ̀yọ́mọ̀ ìlú nàìjíríà o ẹ̀jọ̀ o ẹ̀kún mi o ẹ̀ràn mi lọ́wọ́ o tó ṣe bọ̀ tó ṣe bọ̀ àá kò ṣe bọ̀ ọmọ ẹ̀ náà wọn sálà àsùn àsùn abubakar má má fi jẹ olórí onítọ̀ tí n bá sọ́dà ẹ̀kún mi o tí n bá sọ́dà ẹ̀tún mi ṣe o torí a ti pé ẹni tó ń sọ pé ẹ̀yin abiyamọ ayé tẹ́niyẹn bá mọ àwọn tó ń pè ó sì mọ àwọn tó ń pè ẹniyẹn mọ àwọn tó ń pè àwọn tó ń pè àwọn tó ràn lọ́wọ́ ló ń pè tó ti yé gẹ́gẹ́ bí kan náà àwọn tó ń bá wọn láwọn tó gbówó fún ló ń pè ó mọ àwọn tó ń pè ẹ̀yin lẹ́yìn rò bóyá àwọn àjẹ́ ló ń pè kó pàjẹ́ àwọn tó ń fún lówó wọn ló ń pè ah ẹ ṣàánú mi o ẹ̀jọ̀ mo ti bú yín ẹ̀jọ̀ gárí mi o tó ń gbélé ẹbọ náà wà ẹni yóò ṣẹbọ sọ àwọn tẹfasílù yìí kò sí ni bí òṣèlú mọ yanjú ẹ ẹnìkan ní ẹjáde adégún àyẹn onígíjà ni kí ló ń ṣe olólùgbòlò làbáíkà làbáíkà làbáíkà the Christ èyí tí èèyàn ti túmọ̀ sí kankan làbáíkà yẹn máa ń lo làbáíkà tẹ́tíyé a máa ń kọ́ àwọn ọmọ wa Abdullah làbáíkì kí ni ìdí ẹni túmọ̀ sí làbáíkì mo jẹ́ yín o. nítorí yẹn ní tó sì fúyẹ́ òun nìyẹn nítorí yẹ kẹ́ mu fún tó le tó lágbára tó ti yọ kúrò nínú ẹ̀sìn bó ṣe padà sí ẹ̀sìn Islam òun lẹ́mọ̀ọ́sọ́ náà ẹ̀là bákà dìrẹ̀ gà ìyẹn ṣe kankan ìyẹn fúyẹ́ gan nínú tó wà lẹ̀ títí tó wà gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa kí ṣe gbogbo ẹni tó bá ń pè nǹkan tó ń pè yàn lásìkò ẹni yẹn ṣẹbọ so àwọn tàfàṣìlù yìí ó gbọ́dọ̀ wà níbẹ̀ tọ́lá kó ṣàlékún àgbọ́yé fún wa last question lábẹ́ ilé ok lábẹ́ ilé ìkọ́ lábẹ́ ilé ìfowó dáhùn yìí. naam ok ìpèpè tẹ́yìn yẹn ń pèpè ó ní àwọn kọ̀rí náà kan tó ń sọ pé ó ń pe ìpèpè yẹn bí ìpèpè ṣírkù ẹ báwo ló ṣe pé. ṣé àwọn sọ pé ìyẹn abiyamọ ayé o ẹ gbà mí o ẹ má jọ pa mí o ẹ ẹ ṣe ọkọ tó bá ti mọ àwọn tó ń pè. ní tútù lẹ́ẹ̀bá yẹn pé tó bá ti mọ àwọn ẹ tó ń pè nísìn ṣé ẹni tó bá gbọ́rọ̀ yẹn tó bá gbọ́ yé nínú àwọn tó ń pè yẹn gẹ́gẹ́ bí àwùjọ wa ó ó máa níbi tán máa ṣe mọ́. náà tó ń pè báwo n tó fà ní pọ̀pọ̀lọpọ̀ yín dá sí ní tí ó kàn yín ni reality ni. lábùlì ò ní pọ́blẹ́mù tẹ tó ẹ̀yà bá máa yé ní pọ́blẹ́mù àbí. ah ok ọmọ mùsùlùmí àyè mùsùlùmí ẹgbàá mi o ẹgbàá mi wọ́n ti fẹ́ pa mi o kábíwú àmì yẹn. ok ẹ̀yin tẹ́ ẹ bímọ láyé o. Yálà náà kò sọ yí ẹ̀ ọjọ́ ìgbà bẹ̀rẹ̀ ó sọ̀rọ̀ sọ pé ẹ̀yìn dábí tí ó kàn yí ẹni yẹn mẹ́ni tó ń pè tó bá sọ wípé tó bá sọ wípé ẹ̀yìn àjẹ́ lọ́gbọ́n ilé yóò ní tó bá ní ẹ̀yìn àjẹ́ ẹ̀yìn oṣó ẹ̀yìn ìyá rẹ̀ oṣòro mọ́nìgà ó ń pe àwọn ẹlẹ́bọ àbí ìyẹn ènìyàn ò sí rùdúmbẹ̀ ẹ̀yìn abiyamọ ayé yẹn ní pé ẹ̀yìn abiyamọ ah, ókè ṣé aburú àbí kéèyàn jáde amọ aburú àbí kéèyàn jáde ẹ aburú àbẹ náà kéèyàn jáde ẹ̀yìn àbí amọ ayé ẹ ṣàánú mi lórí ẹ foríjì mi ẹ dáríjì mi mo ti fẹnu kọ ẹ̀yìn àbí amọ ayé ẹ dákun ẹ jọ ẹ ṣàánú mi o ẹni báyìí dábàá ẹbẹ ṣàbúrú pẹ̀lú mi o ẹ wá kún mi ẹ wá ràn mí lọ́wọ́ o ẹ wá gbà mí lẹ́ o. Mm. no wọn kì í lo ẹyẹ ẹbí àwọn àjọ ẹ̀yin ìyá o èyí ò wà ewu abiamọ abiamọ àbí nínú fíìmù. ilé ìfẹ́ agbọ́dọ̀ wà very careful ẹfẹ́ pìyàn ní kékeré ẹ wà very careful tẹ bá pè àbíjẹ dáfà ẹ bẹ́ẹ̀ náà nìyẹn náà ẹ̀hẹ́ nítorí fàyàn náà nìyẹn ẹ fẹ́ fàyàn pé ẹ fẹ́ fàyàn pé ẹni yìí o gbólóhùn kèfèrí ló ń sọ àbó ti di kèfèrí ẹ wà very careful níta ń pè tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ń kọ́ tó ti tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ń kọ́ tẹ mọ̀ pé ẹ ti wọ aṣọ tẹ fẹ́ tà fún nìyẹn òbí sọ pé ní tí ò kẹlẹ̀ mí ẹlòmíì ń dá sí tó ti bí ẹ bá fọ́lọ̀ kéèsì wọn wọ́n jẹ́ kó yé pé àwọn tó ń pè tó ti yé ó mọ àwọn tó ń pè ìrọ̀sì gbọ́nàwò tó ń lò ẹni tẹ́ ń béèrè nípa ẹ̀ òun náà nìyá rẹ̀ náà ń lò àwọn tó ti ń pè yẹn sì nìyí wọ́n ti ràn yá lọ́wọ́ sí ọmọ lọ́wọ́ so káwọn má dásí káwọn dásí nǹkan tí ó kàn wá ó mọ ibi tó ń sọ̀rọ̀ lọ ibi táyà ó ti wò tàfàṣìlì tí mo mú wá yẹn òun la máa wò tó ti bí èèyàn bá èèyàn ń pé èèyàn àwọn tó ń pè ní tó ń pè wọn fún tí wọ́n ní kápá àti lè ṣe yẹ pé ọlọ́run ti síkápá ọmọ nìyẹn ni kò sáburú mbẹ tó ti yẹn sì kò sáburú mbẹ àwọn làwọn òní bá tuntun pé ah n tó ń pè ní pé oògùn oògùn ló ń lò wọ́n yẹn náà ni ẹ lẹ́rìí kankan lọ́wọ́ ó kún bẹ́tà kí yẹn kún fọ̀rọ̀ yẹn kalẹ̀ ìṣe ẹ̀fẹ́ fi mú kó ti di kékeré tó tó mú un. That the issue. So, okay, ẹ̀yin bàbá ayé o. Àní, pẹ́ẹ́tà alùsùn náà ló bá lọ gbólóhùn yẹn tó gbẹ́sìn yìí ah, ah, ah, bí kí kan sọ̀rọ̀ ní sí wáṣọ lọ́wọ́ ní hmm? àwọn òbí gidi kọ́ ṣàánú ọmọ yìí. Ọkàn bí ọmọ kan náà sọ̀rọ̀ nípa ọmọ yẹn kò sí náà eh, òbí tọ́ àpẹ̀yìn òbí gidi o ẹ̀ o yẹn kí ni. gẹ́gẹ́ bí ìjọba ṣe gbogbo alùsùn náà ló sọ